ṣe rí bàbá àti ìyá mùsùlùmí ni wọ́n tẹ̀ tẹ́lẹ̀. ok. wọ́n tẹ̀ bímọ márùn-ún gbogbo wọn lọ di kiri lẹ́ẹ̀kan náà. bàbá àti ìyá. bẹ́ẹ̀ni. àtàwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ni. wọ́n lọ di kìrìtẹ́nì. bẹ́ẹ̀ni. ok. ọlọ́run á kádà àti ìkúndà àwọn ọmọ yẹn ọlọ́run wá jẹ́ kẹ̀rà padà fún Islam látara ìgbìyànjú tọ́lọ̀ ní kájà máa ṣe nígbà yẹn. ok. ó tún wá ń ṣe súnà díẹ̀ díẹ̀ ó jẹ́ wọ́n ní súnà gbọ́ ní bí ọdún mẹ́ta sẹ́yìn náà tó ń ṣe súnà. ok. ó wá ṣẹ̀ máa yọ wá bímọ ní ọjọ́ keje pé. ok. àwọn bàbá àti ìyá wa ní wọn ò gbọdọ̀ fáwọn ọmọ yẹn pé ní ṣọ́ọ̀ṣì àwọn ẹ̀yìn after three months. ok. okay láàrin gbogbo àwọn tó wà níbi èmi àti nǹkan mùsùlùmí àti ọ̀rẹ́ ẹ̀ kan àwọn ìkà pé mùsùlùmí wọn nípa ọ̀tá kírísítẹ̀ ni wọn. ok. ó wá ní kí ni kò ń ṣe pé òun lè fẹ́ sí kí àwọn lè bàá fọ́ọ̀sì fáwọn ọmọ ni mo ní kó nítorí pé àwọn ọmọ kan àti ẹgbẹ́ tí mo bá ṣe kí á bìlọ àwọn àfa wa láì tàn mọ́lẹ̀ sí dájú pé káṣọ̀ fún ẹ̀jẹ̀ náà ní káṣọ̀ kọ́tà yẹ ká fún omi ni ọmọ ti ń di orúkọ tẹ́lẹ̀ àbẹ̀rẹ̀ láti orúkọ ọmọ. ó yẹ kí àgbọ̀n ti pẹ́ ẹran pàápàá. ó ní ń gbé ẹran náà sí gbogbo ẹ̀ ẹ ṣeun ebi òun àti àwọn òbí yẹn wọn ò jọ gbé papọ̀. wọn ò jọ gbé papọ̀ kí inú ilé ẹ̀kọ́ òbí àwọn òbí yẹn ni wọ́n wà. wàhálà sàlám. ó ń gbọ́ mọ́tò nígbà tí. ok mo ní ẹ̀yin àtòbí yẹn ẹ gbé papọ̀. a jọ gbé papọ̀ ṣùgbọ́n àwọn kan ń kékeré nígbà tó bí wọn yìí làwọn kan lọ́dún tó ń tọ́jú ìyàwó àtọmọ. ok. Ehm, alákọ̀ọ́kọ́ náà ni pé wọn ò ní ẹ̀tọ́ lábẹ́ òfin kódà lábẹ́ òfin nàìjíríà láti kọ̀ǹtró yín lórí ọmọ tẹ́yìn bá bí nígbà tí àwọn bí ẹ̀yin àrà tó wù wọ́n ni wọ́n dá so nígbà tẹ́yìn wá bí ọmọ tiyín. àrà tó bá wù yín náà lẹ́ fi dá ní ti dáadáa pé wọ́n sọ pé kẹ́ ẹ má fa irun yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹ má fẹ́ ṣe ìsìláàmù yóò dúró tepọ́n tí ò ní bend ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ kódà kó gá sí pé mùsùlùmí ni wọ́n ni wọ́n jẹ́ ẹni tí ò gbọ́rọ̀ ẹ̀sìn yìí tẹ́ ń bá parú àṣẹ yẹn àṣẹ tí wọn ò gbọ́dọ̀ borí àṣẹ ànábì tá a wà tẹ̀lé sallallahu alaihi wasallam so a ní tẹ̀lé àṣẹ òbí tó jẹ́ mùsùlùmí tó pàṣẹ tó yapa sí ti súnà gbèlèǹtà sí òbí tó jẹ́ kèfèrí òbí tó wulẹ̀ jẹ́ kèfèrí ẹ ti pín yẹ ọ̀rẹ́ dì kódà tó sí wípé tó sí wípé ẹ ti pèmí síwájú ni. Yeah kó tó dirú ọjọ́ tòní tẹ̀sí sọ background yìí fún mi ni n sì bá sọ fún yín ni wípé kò wà advisable kí wọ́n wà pẹ̀lú yín àtọ́ àkóbá ńlá ni ó jẹ́ àkóbá ńlá ni ó jẹ́ so ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ kọ̀ láti pìlẹ̀ pé kẹ́ ẹ kàn sọ fún wọn pé ẹ bímọ ni o any one of them bá sì wà á kó wá kó sì máa lọ bí ó ti wá ni mm-hmm. ìdúró wọn báyìí fìtínà ni ó jẹ irú fìtínà náà sì lélẹ́yìn náà eléyìí wá kéré nu fìtínà yẹn o wàhálà ó kéré èyí tó ga gbónú fìtínà ni wípé bẹ́ẹ̀ ṣe ń dakọ̀ àlọ́ ọ̀lọ́mọ yín lórí orúkọ Jésù làwọn mọ̀dá lé ọmọ yín lórí. so gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ sọ fún wọn wípé ìlànà ẹ̀sìn tẹ́yìn wà ló ní ká pa ẹran súnú ọmọ lọ́jọ́ keje ló sì ní ká pa irun orí ọmọ lọ́jọ́ keje tẹ́yìn bá wá sọ pé kò tẹ́yìn lọ́rùn tẹ́ ẹ bá bí ọmọ míì ẹ fi irun ẹ̀ lẹ̀ kó di dáadáa kó di wèrè kékeré ló ti yé so ẹ má tẹ̀lé àṣẹ wọn níbi ìyapa tọlọ́hun àti ti òjíṣẹ́ rẹ̀. wọn ò lẹ́nu ń bẹ̀ rárá àtọ́ àti sóò máa ń fún àwọn òbí nígbà míì ní àǹfààní kan tó ga sí pé àwa láàpadà jẹyẹ so irú ẹ̀ náà ni irú eléyìí kí ló kàn wọ́n pẹ̀lú ọmọ yín tẹ́ bí sínú ìsìláàmù táwọn àfẹ́ kọ́gá sí pé ìlànà christianity wọn ni wọ́n àfẹ́ impose lẹ́yìn lórí ẹ kọ́ fún wọn ní o tẹ́ ẹ̀ bá ti lè rí eléyìí kọ̀ báyìí èyí tó tóbi jù yẹn lọ ó ń bọ̀ lójú ọ̀nà fún yín tẹ́ ẹ̀ nílé kọ̀. naam waaleykum salaam.